mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ni dr ọlálẹ́kan salami aláàfin ìṣẹ̀ǹbáyé ní máa ń ṣe lórí social media òun ni pé mo máa ń rán kálukú wa létí àwọn ọmọ yorùbá pé kí ni n táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí pé ìgbà tí wọn ó tún dáa ju ti gbà wá yìí lọ ní tí mo wá ní lónìí òun náà ni oògùn àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ oògùn àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló ti bá àwọn èèyàn látàrí pé wọ́n wá oògùn àtọ̀sí tẹ́lómi bá ti rí oògùn àtọ̀sí tó bá lò ó síbẹ̀síbẹ̀ àtọ̀sí náà ò ní lọ. lálàkọ́kọ́ ìwọ tó bá fẹ́ lo àgbo àtọ̀sí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ẹ ká kọ́kọ́ gbìyànjú gbogbo ohun tó bá dùn ká sá fún lásìkò tá a fẹ́ lo àgbo yìí torí pé tá bá mu àgbo àtọ̀sí tá a tún wá ń lo àwọn nǹkan tó dùn sí ẹnu wa bóyá bí ká máa mu mineral àbí ká máa jẹ àwọn nǹkan bí cake ẹ jẹ́ ká dáwọ́ ẹ̀ dúró lásìkò tí a fẹ́ lo oògùn yìí. Yorùbá máa ń pe egbò kan ní egbò ìṣà, ẹ̀pà ìkún. Ẹ ká bẹ́ bàrà, ká bẹ bàrà sí kéékèèké, ká ko ìdọ̀tí inú ẹ̀ ká ko kúrò. Ẹ̀ bàrà tó bá gbó dáadáa, òun ni ká lò. A wà wá egbò ìṣà yìí, a kó sínú ẹ̀, a wá egbò ẹ̀gbẹ́ sí, á kó sínú ẹ̀, á wá ẹ̀pà àti òbóò tó yọ̀ díẹ̀, ẹ̀ á fi si i. fi omi dùn, omi dùn. N ni omi ògì, ẹ̀ á fi sè é. bá fi sè a máa yọ̀ díẹ̀díẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àtọ̀sí lọ.